الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين معشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìtẹ̀síwájú yìí adúpẹ́ fún àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamuhu alayhi eléyìí ni tírà wa Umdatul Ahkam min kalami khayri al-anam للحافظ عبد الغني ابن عبد الواحد المقدسي عليه رحمة الله جاءتي علماء بي جوان ṣe sọmárì sahihai al-Bukhari wa Muslim hamakallah ṣíra yìí wọ́n sì bèzè ẹ̀ lórí ahadithu al-ahkam àwọn ahadith tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn èyí tó jẹ́ ẹ̀ka kan nínú ìpín àwọn oníranran tí ọ̀rọ̀ òjíṣẹ́lá Muhammadu pín sí ibi tá a dé níbi ọ̀rọ̀ yìí àkórí báàbò al-imama tó ní ṣe pẹ̀lú imam tí ó jẹ́ aṣíwájú fún àwa jama lẹ́yìn ìtọ́rọ̀ mọ́ nínú ìdájọ́ hadisi tí a dé òun náà ni hadisi ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àkórí ó ṣe déédéé hadithu eighty eight méjìdínláàádọ́rùn ní òǹkà níbi tíra yìí àdìsí yẹn a ti ṣe àlàyé ẹ̀ lógeere لكن معنى في هذا الحديث وقفات akan fẹ́ dára dúró níbi àwọn àyè kọ̀ọ̀kan lábẹ́ hadithi yìí òun náà ni hadith tó gbajúmọ̀ yẹn náà ni hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه حديث يناني tí ànábì ní ìmáàmù tí àwọn èèyàn wọn gbé kalẹ̀ àti ṣàlàyé bó ṣe wá ní ṣíratù allati يبنى على ما لم يسمى فاعله جعل أي وما قيل صيغة مجهول ألوبي كالي هنا ni òfin ọlọ́run òfin ànábì náà ni wípé bẹ́ẹ̀ bá ti fẹ́ kí jàmá ẹnìkan ó síwájú òun ó bọ̀ wájú àwọn yòókù ẹ máa wá tẹ̀lé kì ṣe pé jàmá pé ó sì jẹ́ pé ẹ gbogbo ó dó lójú kan náà àbí pé èwo ni kẹ́nìkan bọ́ síwájú èwo rárá o ẹ̀sìn ni ṣẹ̀ríà ni yóò ilẹ̀ ìmọ̀ àyè ìmáàmù ìmáàmù ní àyè tiẹ̀ ni ká gbà wípé ibi tí ìmáàmù odò ni nítorí kíni lè òtẹ́mà bíi ká lè máa kọ́ṣe rẹ̀ ni. ìkọ́ṣe <clears throat> ọ̀rọ̀ ti lọ lórí eléyìí bó la kọ́ṣe ìmáàmù àwọn ṣe sí mẹ́rẹ̀ẹ̀rin tí ṣẹlẹ̀ ká sọ pé ọ̀kan náà ló kọ́ra ti ń bẹ̀ tọ́ kéèsì ti lọ lórí eléyìí anábì wa ní fala takhtalifu alayhi ẹ gbọ́dọ̀ yapa rẹ̀ ẹ gbọ́dọ̀ yapa ìmáàmù àti wàá sàlàyé náà níwọ̀n wípé ìyapa yẹn fil af'ali az ìṣesí èyí tó hàn ní ṣùgbọ́n àwọn ìyapa kan lè ṣẹlẹ̀ láàrin imam àti ma'mum. òun náà ní níbi àníyàn ìmáàmù òun lè máa kí lórí kí màmúùmù ìmáàmù lè máa kí ásírì kí màmúùmù sì máa kí lórí níbi eléyìí ẹ rí i pé ń náà ti yàtọ̀ àníyàn kálukú ẹnì kí n ká yìí là nísìn kí n ká yìí là ó sùn lọ wọn wá dé mọ́sálásí wa pé a ah, yẹn ti tún kí kò gbọ́dọ̀ kí kó máa káyé láti ẹ̀ lẹ́yìn ibi tí àwọn jama sì ń kí jama tí wọ́n lọ́wọ́ kò pọ́síbù kò rọrùn ó rọrùn àmọ́ kò bá a mu irú èyí tí ṣẹlẹ̀ ẹlòmíì tó bá dé mọ́sálásí ẹ̀ màdì kan kí jama àtúní mọ irú òun tó wọ́n máa kí lẹ́yìn eléyìí ó jẹ́ ohun tó ń ṣẹlá Muhammadu ṣe léwọ̀ kódà kí èèyàn gbọdọ̀ yan náfìlà yà mọ́tà ni yan náfìlà aláka àti ẹni fàjìrì nígbà láti gbẹrun dúró ogun tí èèyàn bá fẹ́ ṣe yọ sọ̀spẹ̀ndì ẹ̀ yóò jọ ìyìn jamani èèyàn wá wọ mọ́sálásí ẹni tí kí àyílà ọwọ́ abájàmá ní asiri ní kété yọ jọ ìyìn asiri yẹn ni ṣùgbọ́n wọn mọ̀ kí zuri tiẹ̀ ẹ̀mí ni pé ah zuri tèmi lèmi kọ́kọ́ ń kí náà yọ mọ̀ kí bẹ́ẹ̀ níbí báyìí ẹ rí i pé mamum ó ti yapa imam ṣùgbọ́n níbi ńlọ ló ti yapa ẹ̀ níbi aniya ayé fil amali alxafi albaatin níbi iṣẹ́ tó pamọ́ ni àníyàn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìyapa kan lè ṣẹlẹ̀ fil khushur ìpayà ọlọ́run bá nìkan ló lè jọ́jì ẹ̀ ìwọ̀n pé ọ̀gbọ́dọ̀ yapa imam kọjá pé imam òun farabalẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lẹ́mìí ẹ̀ káwá láwọn màmúùm àbára nínú màmúùm ẹni tó kọ́ṣe ìmáàmù ọ̀tọ̀ ni tó ń rò lórí sọ́lá nígbà tí òkú máa àkú àrígbáyà olúwa nìkan ló mọ gbáyà yìí ìtumọ̀ hadithi bitifaqi ahlil ilm adamu ikhtilaf alal imam tí wọ́n ní anábì ní ẹ má yapa ìmáàmù yìí o ìyẹn ni níbi àwọn iṣẹ́ tó fojú hàn níbi iṣẹ́ tó fojú hàn anábì padà wá ṣàlàyé ẹ̀ aléhi abdul salati wa atamu taslim láàrin yìí gbogbo àwọn àṣà kan tó gbajúmọ̀ nígbà míì nínú àwẹ̀ mọ̀kóhùn náà ń ti ń kásẹ̀ ńlẹ̀ tẹnìkan ó dé wọn ni ó ti kì í ṣe àwọn announce ẹ̀tọ́ bá ṣẹ̀ṣẹ̀ dé kókè ìṣáré rẹ̀ kó pé dáadáa kó bá wà lẹ́nu ásámù ẹ̀dàníyà ásámù gbogbo àwọn nǹkan yìí nǹkan tó jìnnà tẹfẹtẹfẹ sílànà òjíṣẹ́ ńlá Muhammad ni ìwọ ni ẹ̀dàníyà ẹ̀tọ́ bá tún ṣẹ̀ṣẹ̀ dé kókè ìṣáré rẹ̀ yẹn ní pẹ́ nìyẹn ọmọ kí ìṣáré rẹ̀ lẹ́yìn ìmáàmù ìmáàmù sì máa bá tarawih lọ bó ti jẹ́ pé bẹ́ẹ̀ nìyẹn ṣe dé kó wá sì kí ìṣáré kí ni ó ṣe yọjọ yìn tàràwì tó máa wá sálámà rákà méjì òun ó sì ṣe tẹ̀sí mà yóò parí yóò kọ̀m̀plìtì rákà méjì tiẹ̀ àmọ́ pé ká ní kó kí máa lọ kí ìṣáì tiẹ̀ bó bá ṣe tán ọmọ bá wa ẹ̀rí pé irú ẹni yìí ẹni tí ń kí ìṣáì ọ̀ràn yẹn lòun kí ìmáàmù tí ń kí tó lead àtàwọn jàmáà yòókù àwọn ń kí náfìlà wọ́n ti yapa àbí wọ́n yapa wọ́n yapa ara wọn ṣùgbọ́n eléyìí kìí ṣe yapa yẹn ni hadith yìí ń bá wí lóòótọ́ adé nínú àwọn olùmọ̀ tó ní eléyìí ìyapa náà ni gẹ́gẹ́ bí ma ó fira ánìlímọ́ ní ṣáfìrì ṣùgbọ́n ètò orinlẹ̀ òun náà ni ìta pàkíyèsí sí i fala takhtalifu alayhi ay fil af'ali adh-dhahira àwọn iṣẹ́ tó hàn tí wọ́n mọ̀ pé ìmọ̀mù ètí rùkú kí ló ti wọ́ rùkú tó tọ̀ ń sáré ju ìmọ̀mù lọ tó tọ̀ sáré forí kalẹ̀ eléyìí ni ń ṣe ọlọ́run pàṣẹ salawatullah wasalamu alayhi kínyàn gbọ́dọ̀ yapa ìmọ̀mù. anabi wa ni fàyídà kabbara fakabbiru tẹ̀bárí tí ìmọ̀mù yìí bá ṣe Allahu akbar òun náà ní kẹ́ẹ̀ tó ṣe Allahu akbar. ọ̀gọ̀rọ̀ àwọn al wọ́n ní túmọ̀ fàyíza kábàrà bí báyìí òun náà takbiratul ihram takbira alákọ̀ọ́kọ́ tí màá mọ̀ kọ̀kọ́ ṣe èèyàn gbọ́dọ̀ dán wò èèyàn bá kọ́ bó bá yára ju ìmáàmù lọ níbi takbiratul ihram lam tanaqid salatuhu irú ẹni bí ò ní ẹ̀wọ̀n o èèyàn gbọ́dọ̀ ṣe takbiratul ihram qabla al-imam kó tó di pé ìmáàmù ó ṣe èèyàn báyìí dán ó ń tàn wọ́n ní ọ̀run ọ̀gbọ̀dọ̀ kọ́kọ́ ní sùúrù tí wọ́n mú fi ṣe Allahu akbar kí àwọn jama àwọn tán wà lẹ́yìn náà tó ṣe Allahu akbar nínú àkíyèsí gbólóhùn yìí ànábi wa ní fàkàbèrò ẹ̀yin náà wá wí tìyín ẹ fi tẹ̀lé eléyìí àṣeyàtọ̀ wípé n ń jẹ́ tẹ̀kbír òun náà ní gbólóhùn tí èèyàn wí jáde lórí ara sẹ́lẹ̀ ìta àwọn gbọ́wọ́ sókè wọn súnà òjíṣẹ́ ńlá Muhammad yóò tẹ̀lé e ni ẹlòmíì gbọ́wọ́ sókè kò ní sọ̀rọ̀ mọ́ fakabiru ìtumọ̀ rẹ̀ ni pé kí wọn náà wí Allahu akbar bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orígun kọ̀ọ̀kan tí ìmáàmù máa ń shift gba ní ẹlòmíì máa ń gbàgbéra Allahu imam ìmáàmù ńlọ náà kò ní ìsọ̀rọ̀ yìí níwọ̀nba tí yóò ṣe ara gbọ́ lẹ́nu Allahu akbar tí wọn náà rí i pé òun gbọ́ òun ṣàwí lẹ́nu fàkàbèrò tẹ̀bárí tó ṣe tẹ̀kbír òun kẹ́ tó ṣe tẹ̀kbír nínú ìwáyà mi ọ̀dà ọ̀ni wàyídà rọ́ká fárkàù tẹ̀bárí tó rúkú òun náà nìkan iná tó rúkú nínú ẹgbàá wa mi òní wàlá tẹ́rkáù hàtà yẹrìkà ẹ gbọ́dọ̀ rúkú o títí ẹ̀yin ló fi rí i pé ó ti rúkú ẹ̀yin ló rí i pé ó ti rúkú. وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد إلينا مقاكي سفر فوالوية يعني تجي إمام وموسى سمع الله لمن حمده يشتوي ربنا wàlàkà alhamd ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn àwọn nìkan táwọn kan wí ni pé rọ́bànà wàlàkà alhamd àbí kò fi aláhùnmá kún aláhùnmá rọ́bànà wàlàkà alhamd àbí kò yọ wáwò yìí kó rọ́bànà làkà alhamd àbí kò ní aláhùnmá rọ́bànà làkà alhamd ṣùgbọ́n èyí tó òun náà ni ká fi wáwò yìí sí torí pé ìtumọ̀ wáwò yìí ó ti mú àlékún ìtumọ̀ wa torí pé bí yẹn bá ní rọ́bánà lakal hamd ìtumọ̀ rẹ̀ ní pé rọ́bánà olúwa wa mọ́sàgbà o istajib àti pé wà lakal hamd àní gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ tìrẹ olúwa ni ó ti kó ìtumọ̀ míì sínú torí pé wà ó yàn máa àtúfù fún jumla alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n tí yẹn bá wí ní rọ́bánà lakal ìyẹn ti sọ gbólóhùn dẹyọ kan báwọn ó fi jẹ́ pé ó wá nínú rìwáyà Layth àní Zuhri tó wọn ò ní wá ò nínú àtàwọn rìwáyà tì mí ṣùgbọ́n ètò dájú àfi lọ́nà mẹ́rin èèyàn lè rí gbólóhùn yìí èèyàn lè ní Rabbana lakal hamd èèyàn sì lè ní Allahumma Rabbana lakal hamd èèyàn sì lè ní Allahumma Rabbana walakal hamd gẹ́gẹ́ bí a ṣe lè sọ pé Rabbana walakal hamd ṣùgbọ́n ètò ní wáwò. wáwò yìí nínú òun ló pé jù kéèyàn òwe tọ sami Allahu liman hamida ìtumọ̀ tó yanrantí òun náà lè yí tá a gbọ́ táwọn bàbá wa ti máa ń pè ọba ọmọ ẹni tí ń sìn ìtumọ̀ rẹ̀ náà nù ìní tológere pé ọba ó ń gbọ́ ẹni ọba mọ ẹni tí ń sìn ọ̀pamọ́ ó ní ìdìdáradó ẹ máa gbogbo àwọn alfaw àwọn gbólóhùn kọ̀ọ̀kan tá a wí láwọn orígun kọ̀ọ̀kan nínú àwọn orígun sọ̀lá tí yẹn bá ronú sí i ìyẹn mọ̀ pé ṣáànù sọ̀lá ṣáànù nàwìn ọ̀rọ̀ sọ̀lá ó tóbi gan gbólóhùn Allahu akbar sami Allahu liman hamida Allahumma rabbana walakal hamd ṣùgbọ́n kò gbogbo torí pé tí ń jẹ́ sọ́lá àkójọ nǹkan méjì náà lọ iṣẹ́ àti gbólóhùn tá à ń wí jáde láàyè kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ sọ́lá náà nù níbo láti wí eléyìí kí láá kà àti pé ìṣesí yìí gbọ̀wó láti kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so níbi tá a ti lọ gbólóhùn tí jàmá ò wí àwọn ò ní sọ pé sẹ̀mí Allahu tiwọn ẹlòmíì ṣe bẹ́ẹ̀ dòní tí mo máa ń sẹ̀mí aláwọ̀ ní ìwọ́n náà ní sẹ̀mí aláwọ̀ ní wọ́n ní àmìlẹ̀ àwòrán bá ní òwì méjèèjì papọ̀ ni kò sí ẹ kó wì ìgbà tí èèyàn wí méjèèjì papọ̀ ni tí èèyàn bá ń dáhùn kí. almunfarid ẹni tí ń dáhùn kí àti imam àwọn ni wọ́n wí méjèèjì papọ̀ ṣùgbọ́n ma'mum òun máa wí rabbana walakal hamd anabi wa ni wa idha sajada fasjudu wala tasjudu nínú ìrùwájà míì hatta yasjudu. tó bá forí kalẹ̀ ní kẹ́ ẹ tó forí kalẹ̀ kí èsì wá lórí eléyìí náà ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ o wàláhì ń ṣẹlẹ̀ ìwà ìṣe sọ èyí tá a rẹ̀ sí ni pé àìmọ̀kan ọ̀pọ̀ ẹlòmíì bó ṣe mú ala láti lẹ́nu iṣẹ́ kí kọ̀ wá ní ríra rẹ̀ tó bá ti wà lẹ́yìn ń gbé dìde ti wàràwàrà yẹn ara ẹ̀ kò ní wulẹ̀ so several times èèyàn máa rí ìṣesí pẹ̀lú èèyàn kódà mo rí ẹni tó ṣe pé yasbiqu al-imam fi sajida wàllá láìpẹ́ yìí ó ti forí kanlẹ̀ kí màmú tó forí kanlẹ̀ irun rẹ̀ gan kò sì jọ ó gún àwọn yòókù gbogbo sáfúnjọ́ náà bí wọ́n ṣe ṣe Allahu akbar ló ṣe ń lọ ọ̀kan nínú àwọn olùmọ̀ al-Allamah Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n pàkíyèsí lórí masala kan wọ́n lẹ́nìkan bẹ ní máa ń fura pé àwọn jàmá ẹlòmíì máa ń fast ju ìmáàmù lọ òun máa wá ń ṣe kinní kan tí máa ń lọ síbi sujud kò ní tètè ṣe Allahu akbar yóò ti fẹ́ forí kanlẹ̀ tán àbí kó débi forí kanlẹ̀ kó tó ṣe Allahu akbar wọn á bí kí ló tó ń ṣe léyìí ọlọ́wà ni àwọn jàmọ́ mi wọn ní bá ti gbọ́ aláwọ̀ ó ti lọ ó ti lọ wọn fura pé wọn máa ń forí kanlẹ̀ sí wọn bàbá wa pè ṣàkíyèsí pé kí ló dé tó máa sacrifice ẹ̀sìn tiẹ̀ ẹ báwọn ni wọn lágbọ́ yìí ìwọ ṣe ń tọ́ yẹ kó ṣe torí pé tẹkbíra yẹn Allahu akbar yẹn ṣe wọn pè ní tẹkbíra tó lè jẹ kọ́ ẹ̀yìn ó shift èèyàn bá sì ti ń shift yẹn ti ń lọ òun ní ìwé gbólóhùn yẹn èèyàn gbọ́dọ̀ wí níbi nísìnyí yẹn fẹ́ lọ síbi sujud ó ti ṣe sẹ́mi Allahu man hamida lórí lórí ìdóhùn náà ó ti ṣe Allahu akbar tí ò tí máa ṣe tí ò tí máa lam yuhwe ìlà sùkè tí máa lọlẹ̀ ó sì ṣe Allahu akbar definitely gbogbo àwọn tó wà ń kọ́ náà àwọn ò ní mọ̀ àwọn ti lọ irú èyí wọn ṣẹlẹ̀ ló jẹ́ kó ń tàn gbọ́dọ̀ máa ṣe kí ni o then dọ́bì tí yóò fi regulate nǹkan yẹn ni pé ẹni tí ń ṣe ẹni tí tó ń tẹ̀lé ìmáàmù kó jẹ́ kí ìmáàmù ó wí gbólóhùn yẹn tán kóun tiẹ̀ tó ṣe ìgbésẹ̀ lórí póun náà lọ nísìnyí wọ́n fẹ́ rúkú wá sí Allahu Akbar má tẹ̀lé lọ báwọn ó sì iṣẹ́ sì máa tọ̀ bá jẹ́ màmú jẹ́ kí màmú ọ̀sọ̀ tiẹ̀ kan ìgbà wọn ni kí wọlé ti wá wò pé Allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ti pe àkíyèsí lórí hadithu albarra bẹ́ẹ̀ náà ni hadithu amr ibn surayif tó ní lẹ́yìn anabi àwọn èdè wò lẹ́yìn anabi àwọn rí anabi báyìí pé ó forí kan lẹ́ẹ̀lẹ́ kó tó di pé àwọn ó ṣe kí o àwọn ó kúrò lórí ìdó lọ síbi orí ìkàlẹ̀ látòrí tí wọ́n bá ń ṣe ìsẹ̀mí aláwọ̀ rabbana wa lakal hamdu tán àwọn make sure pé àwọn rí ànábì báyìí ó forí kanlẹ̀ kó tó di pé àwọn ó kúrò. àkíyèsí tìrọ rere yìí wal waqfatul tí a fi kó bí àdìsí níwọ̀nba òun náà ni ànábì wa ni wa idha salla jalisan fasallu julusan ajma'un. tẹ́bá wá rí tí màmú yín kírun lórí ìjòkó ẹ̀yin náà kí gbogbo ìrun yín ẹ kí lórí ìjòkó láàrin yìí àkíyèsí díẹ̀díẹ̀ tá a kàn pé níwọ̀nba òun pé ǹjẹ́ imam ó lè wà lórí ìjòkó tí àwọn màmúm màmúmún àwọn wà ní orí ìjòkó bíi tiẹ̀ kí màmú sọ pé ẹsẹ̀ so òun ó jókòó ni ọ̀wà ni gbogbo yín sì ni ọ̀yà ẹ jókòó dàdá ni ọ̀yà ẹ sì ká mọ̀ lórí ìjókòó mẹ́rin náà orí ìjókòó lákẹ́rùn lónìí ìjẹ́rù ẹ lè ṣẹlẹ̀ ọrọ yìí àwọn látara hadisi náà ni àti kó tún wá ṣẹlẹ̀ sójíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi pàápàá jùlọ láwọn òkèṣà méjì. occasion alákọ̀ọ́kọ́ ìgbà tó ń ṣe ọlọ́run tó ṣubú lórí nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ṣẹ̀ ànábì ọ̀rọ̀ kọ́dà àwọn sàbí ní inú àwìdòwò àwa ń yẹ̀ wò à ń bẹ̀ wò àwa ń kì sílé bó tó sì jẹ́ pé gbogbo ìrun tó ń ṣe ọlọ́run ọba kí kò sí ẹni tí bí ìdí òjíṣẹ́ lá Muhammad ẹ̀rí ànábì òsì kírun lẹ́yìn ẹnìkan rí àfi occasion méjì Abdurrahman ibn Auf ó sì ní tó bí dé òní tó bá dé ṣùgbọ́n anábì lọ ìwòrán anábì wọn àsìkò ń kọjá olùṣe ọlọ́run wa owó bá ṣàjẹ ṣàjà kírun tán gbà tí wọn kírun lókèṣàn méjèèjì anábì ti dé eléyìí náà ẹ̀ṣà ni torí pé abdulrahman ibn awf nìkan lànàbì kírun lẹ́yìn rẹ̀ yìí àwọn sàbẹ̀rì ní nǹkan tó tóbi pé ẹ àwọn lead tó ń ṣe ọlọ́run ọba ti ń bẹ eléyìí ló fà lọ́tọ́ rẹ̀ àwò anábì náà láàárẹ̀ gbẹ̀yìn táwọn bákàrí ti bọ́ síwájú bánàbí ṣe dé tọ́tẹ̀ tí wọ́n tó tẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tó gbọ́wọ́ láwọn èèyàn léjìká tó débi jàmá àwọn jàmá ẹni tó ṣe ẹni tó ń pàtẹ́wọ́ tẹ́ṣẹ̀ ń sá ń sá àwọn haraka anábì ti dé kí ni àbúkà sá òkú kí ni ń ṣẹlẹ̀ jàmá àwọn jàmá kàkà ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn kó tó wá rí i pé bàtà anábì wá rí báwọn èèyàn ṣe ń ṣẹlẹ̀ ẹ̀fẹ́ àbúkà rí ilẹ̀ ẹjọ́ lídìí ẹ̀fílẹ̀ bàtà àbúkà rí gbọ́n òun náà kàn ọkàn wọ ẹ̀yìn kó tó wá di kó ń ṣe ọlọ́run ọba wa lè jì bọ́tà nábì ò lè dúró ara yẹn ti jẹra ó tẹ̀ jẹ́jẹ́ wá mọ́sálásí náà ni kó tó di pé ó wá jókòó tọ ìjókòó tà nábì jókòó yìí àwọn èèyàn kírun lẹ́yìn rẹ̀ lórí ìdúró ni ilé yìí òun ló bí ìfìmọ̀ ara ẹni lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ní a ní kò lẹ́tọ̀ọ́ kí ìmáàmù àwọn apá kan olùmọ̀ kí mú kó wà lórí ìjòkó káwọn màmúù káwọn wà lórí ìdó wọ́n ní àkọ́kọ́ náà a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé àárẹ̀ tí ó bí kí jẹ́ àárẹ̀ mímọ́ yorùjá búrú òhù kìsì pé kíyàn ti mọ̀ pé ìmáàmù eléyìí ò lè dìde láíláí bọ́lá wọn bá ṣe dáàmú bí ìmáàmù tí ò lẹ́sẹ̀ àwọn alóhùn ni àyàn ní ìmáàmù irú eléyìí ò ti wà disqualify káyàn ní ìmáàmù kò sígbà táwọn olùmọ̀ ọmọ sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ní àárẹ̀ tó ṣe pé kéṣe bí ṣe ń bá bọ́ọ̀nù ọkàn rí pé nǹkan kan àbí kó jẹ́ pé ìmáàmù yẹn àìkò lè dúró mọ́ lọ lórí ìdò ọkàn rí pé ká fẹ́ ó lè jòkó ń bẹ̀ yẹn wọ́n ní irú eléyìí òun ni irú àárẹ̀ tó lè mú kí ìmọ̀ọ́mù ó jòkó tírú mọ́sálà yóò fi jẹyọ èyí náà gẹ́gẹ́ bí àkíyèsí anábì padà kírun yẹn pọ̀tà àwọn sàbẹ̀ dúró kì í náà ni kànábì tó wá ní kí ló tẹ̀ dúró nígbà tí ìmọ̀ọ́mù yìí ti wà lórí ìjòkó àwọn apá olùmọ̀ wọ́n di ọ̀rọ̀ yìí mú kọ́dà Imam Málìkì àwọn tiẹ̀ ní nǹkan yìí ó wà mọ̀nsóòkù kàkà ti parẹ́ torípa nábì padà rí páwọn èèyàn dúró ni kò sì padà sọ pé ìwọ̀n yìí ṣe bákànbákàn ó mi pé kò níìdì káwọn ìmáàmù kí àwọn màmúmúnà ó dúró ìbẹ́nu wọn tó sọ bẹ́ẹ̀ ìsì ìbẹ́nu wọn tí wọ́n ní kìí ṣe ìdúró tànábì ni torípa ẹni tó bẹ̀rẹ̀ takbiratul ihram òun ní tání Abubakar. Abubakar sì bẹ̀rẹ̀ lórí ìdúró so alẹ́ ìbọ̀rọ̀ ẹ wo ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ni kì í ṣe pé ẹni tí ọkọ̀ kan bóyá ìmáàmù ìmáàmù àlọ́lá tiẹ̀ já ìmáàmù ẹni tó kọ́ bẹ̀rẹ̀ òun lẹ́kọ̀ọ́ ti dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n èyí tó súnmọ́ jùlọ òun náà ni wípé ọ̀rọ̀ tí ìmáàmù Ahmadu sọ tó bá ṣe wípé ìmáàmù tó bẹ̀rẹ̀ orí ìjòkó ló ti bẹ̀rẹ̀ à owó jama ní ojoko ni o láfi ní ọ̀rọ̀ yìí ó lè strange tí wọ́n mú fẹ́ kírun tán ẹ̀ jama ẹsẹ̀ ẹsẹ̀ ń dáhùn láàmú o kúrò wọn lè dúró lórí ìṣẹ́jú márùn ún fẹ́ jòkó ni o lóòótọ́ ìpìlẹ̀ ni pé lùmọ́ọ́mù báyọ̀ ẹ kó ṣe kíni kó step down kó wẹ́lòmíì àmọ́ tó wá sí pé kò sẹ́lòmíì ń bọ́ kò sí ẹlòmíì tó lè lead n ò rẹ́ni tó lè ka kùránì n ò rẹ́ni tó gbàgbọ́ yé ẹ̀sìn n ò rí n ò rí irú eléyìí èmi náà ni màá ń kó sẹ́lómi irú ẹni bẹ́ẹ̀ ọ̀nì tó bá ti jẹ́ pé tẹ̀pẹ́rẹ́ tó rẹ̀ wà mí tọ́kọ́ ṣe lórí ìjòkó ni definitely gbogbo àwọn jàmá náà ó ṣe kí ni wọ́n jòkó so eléyìí ló súnmọ́ jù gẹ́gẹ́ bí a ṣe pe àkíyèsí ọ̀rọ̀ yìí ó ṣòro ká sọ pé ó ti wà mọ̀ ọ̀rọ̀ òun ti parẹ́ ìdájọ́ rẹ̀ ò sí mọ́ rárá o rárá o torí pé ànábì ó tún ṣe ìṣára fi maradihi al-maut fi maradi al-maut alladhi tuwfiya fi àárẹ̀ tó kú lọ aníjìlèṣù gbàtọ́ padà lédi níbi ọ̀kan nínú àwọn sọ̀lá yẹn ìpè ẹ jókòó ànábì tún ṣe ìṣára sí wọn lẹ́yìn àti ṣe ìdè àrà lórí ọ̀rọ̀ yìí yóò lè jẹ́ níbi tá a ti lọ ànábi wa ni wàyí la sọ́là kọ́dà tí màmú yín bá kírun lórí ìjòkó fasọ́lù julusan ajma'u ògbó ẹ̀yìn yòókù náà ẹ̀rí sọ́lù julusan ó tún wá pẹ̀lú ta'kid ajma'u ògbó yín pátápátá náà ẹ̀kì ní orí ìjòkó inshallah ta'ala ó ṣeé ṣe tó bá di ọlọ́run jẹ́ àmà bẹ̀ dáadáa níbi hadithi tó tẹ̀lé hadithi àwọn Aisha òun làdísì ẹlẹ́kejì tó wá ṣàlàyé lórí mọ́sálà yìí náà ìpèsè aládìsí yẹn ó ṣòro kéèyàn sọ pé ó ti wà mansukh àbí dájọ́ ìyá rẹ̀ torí pé eléyìí ṣẹlẹ̀ nígbà tí ó rẹ̀ ń ṣe ọlọ́run lórí àárẹ̀ tó bá lọ òun náà ni kí màmú o kírun lórí ìjòkó ṣùgbọ́n ká má gbàgbé o ó gbọ́dọ̀ jẹ́ pé àárẹ̀ tààràn kan pé ó ṣe ṣe kálàfíà dé kálàfíà dé àmọ́ tó bá ti di pé imam èèyàn ti rí pé a kò lè dìde mọ́ kò lè dìde mọ́ wọn ni imam náà ni ó sì máa jẹ́ lọ rárá o ṣé ẹ̀ ti mọ̀ pé no eléyìí bó ṣe bí ó ṣe wà ní definitely irú imam yẹn ó ṣe kìíní yóò yẹra. والله تعالى أعلى وأعلم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين